Thế cái cho mình. Sao bắn được? Ôi lên, ôi lên, ôi lên. Em bắn con hơn ờ, đi. Bàbá, pẹ̀lẹ́ wo ni? Bàbá mi. Pẹ̀lẹ́. Ojú kò lẹ́yìn. Oko yọ̀ ń pa kò tún. Kọ̀mú, kọ̀mú, kọ̀mú. Ọya, ọya, ọya, ọya. quelle qu'en soit la vérité au village. Celui qui veut, il te l'amène. Ah, ah, ah, ok. ìgbà tó. ìgbéwẹ̀ ìgbéwẹ̀ mi. wa. Nko e duko nibo. Nko e duko nibo. Nko e duko nibo. Wọ́n bá gbọ́ pé duko ni. Ọmọ mi. Ọmọ mi. Ọmọ mi. Tó ń wò títọ́ wà lù ẹ́ lórí òtítọ́. Ẹni ń wò ẹ́. À ń tẹ́ wọ́n bẹ́ẹ̀ nà kó fún ẹ. Bọ́ọ̀lù gbọ́n fún ẹ. Wà á jẹ, wà á mú nílé ayé. Eégún ẹ̀ ń lọ́wọ́ àná àbẹ̀yí kọjẹbu o kọjẹbu ọlọbẹ kóyin kókó wálé.